يا أيها الناس اتقوا ربكم الذي àtẹ̀kọ̀ fún wa ó jẹ́ pé a tún lè gbé àwọn èèyàn tó ti wọ́n tún sọ ọ́ di ìdè koko látara èdè kàmí kọ́nú ẹ̀sìn látara gbígba ṣẹ̀kọ́ ọ̀láyé láti lò wọ́n àti láti gba ẹ̀sìn wọn lọ́wọ́. tí a bá lọ́wọ́ Al-Qur'an Al-Karim wàlá pàìpé ọ̀rọ̀ àdìgbọ́lá ni ó sọ̀kalẹ̀ wọn lọ́wọ́ àwọn ọ̀sán bá wà lọ́sọ̀tàn. القرآن ọ̀rọ̀ ìròyìn ọlọ́ọ̀bà àdìgbòlá ní ìṣẹ̀dá. ọlọ́ọ̀bà àdìgbòlá wá sí ìwádìí àgbà ìṣe tóbi tó ó ṣe owó ló ó sọ fún wa nínú sọ́ọ̀tù ṣáṣì ó ní ìlà òhánjẹ́ náà hàdà tó hàdà àdà ìjábàlì làrọ̀ àìsàwò làrọ̀ àìsàwò kọ́ọ̀ṣì àm kásọ̀tì àm ní kọ́ṣẹ̀tì ìlà. ọlọ́ọ̀bà àdìgbòlá ní àkùrá tí a bá sọ̀rọ̀ kalẹ̀ lórí òkè dára dára àyíká ó kọ́ọ̀ṣì àtúntàṣọ́tì àtúntàṣẹ́fìlà ẹ̀rí pé òkè náà ń sì ń sì fọ́ yàrá yóò sì fọ́ yẹ́lẹ́yẹ́lẹ́ àtúntàṣẹ́fìlà látara ìpáyọ̀ ọmọ ọba àdìjọ́lá látara pé a sọ ọ̀rọ̀ ọba àdìjọ́lá àsọ̀rí lérí. bí alùpàá ti wá ọba àdìjọ́lá wá ó jẹ́ pé àwọn sàbẹ̀ àtàbí ìfisà ti àwọn òbí àwọn mùsùlùmí àlùkòrán náà sọ̀kalẹ̀ sọ̀kan wa àwọn tó ha àwọn lè ha àwọn tó lè ka inú tíra àwọn lè ka inú tíra eléyìí nínú ìyẹ̀kùtọ́lọ̀ ọba àdìgbọ́lá ti fún wa ní ti káwọn kò ká lókè lu ìgbà ara àkókò ẹlẹ́gbẹ́ ọkàn wa mélòó lẹ́yìn òkè ọlọ́ọ̀bà àdìgbọ́lá wa ti fọwọ́ fún wa òkè wa ọkọ̀ wa gbà ọlọ́ọ̀bà àdìgbọ́lá wa fún wa nínú níbo nínú sọ́rọ́tù sọ́rọ́tù kọ́mọ̀kọ́mọ̀ wàlàkọ́lì ọ̀sánlẹ̀ kùrán ìdíkìrì bàhálì mọ̀tẹ́lì sí kọ́mọ̀kọ́mọ̀ ọlọ́run alùpàlà ni wàlàkọ́lì ọ̀sánlẹ̀ kùrán ìdíkìrì pé alùpàlà ti ẹ̀rí òun asèyìnrọ̀rùn fún yín asèyìnrọ̀ fún yín ìdíkìrì kẹ́ bá fi sí kẹ́ bá fi máa rántí ọlọ́run bá alùpàlà bàhálì mọ̀tẹ́lì ìyá rẹ̀ ni tí ó máa á rí pé àlùfáàní yìí ìgbàkan tó wù ú pọ̀ ni ó sì máa ń mú tó ń bú bẹ́ẹ̀ náà ìlànà pọ̀ mi kéèyàn hà àbí kéèyàn máa tètè láwà rẹ̀ kéèyàn máa kà á ní gbogbo ìgbà. Ànábì sallallahu alaihi wasallam ó ní mo ní kó yé wa ládàá ti fẹ́ ní kámaka Al-Qur'an kámaka Al-Qur'an Ànábì kí ó yé wa ládàá ti fẹ́ bẹ́ẹ̀ ní pé Ànábì sallallahu alaihi wasallam Ànábì kí ó yé wa pé bí ẹ bá wí ara tó kàn ṣe nínú Al-Qur'an ládàá mẹ́wàá òun náà ni ó ní bí ẹ bá wí ara tó kàn ṣe láyé anabi ni wọn sàlàyé fún wa pé òun ò sọ pé alif laami arabi anabi ni alif arabi kan ni laam arabi tí a bá wá ka alif laami kan ni ti ní lálẹ́ òun bá kótó wa ti dá alif tí a bá yà ìgbà tó yẹ kó ìdáni olùkẹ́bí wọ́n á sáré àkókò ọ̀kan tí bẹ́ẹ̀ nù ayé àwọn kéèyàn wá ká kéèyàn wá ká oṣù kùránì ta ṣẹlẹ̀ wà lọ́dọ̀ aládé yóò gbà bẹ́ẹ̀ tó gba àwọn aládé yóò gbà bẹ́ẹ̀ àgbà kùránì kiri òun náà lọ́wọ́ ajẹ́bà tó jẹ́ mílíọ̀nù tọ́nù òun náà ní jẹ́ ẹ̀rù ọmọ fún tí ń wo pé àá kó lù wá rí báyìí lóbi wá fà sọ pé ṣètò àgbà gba òun ní kìrìsì láti pé òun fẹ́ kọ́ dí àwọn èèyàn ibi náà máa kéde káwọn máa gbọ́ ẹ̀rọ báyà àbí ká má máa ka àkùránì tó ṣètọ́nì yìí ọwọ́ àgbà ọ̀rẹ́ ìgbìrìsì láti kọ́ bí àwọn ìṣẹ́ tó máa ka àkùránì àtàkì máa gbọ́ aláṣẹ máa gbọ́ àkùránì inú ọ̀nà tí ṣètọ́nì wá gbà òun náà ni ó gba ibi àlejò náà ibi orin orin kíkọ àtòrin gbígbọ́ ìdáhùn ìdábọ̀ wọlé láti fi kíni láti fi kọ́ bí àwọn èèyàn kọ́ máa ka àkùránì láti tó ká gbàgbé ọ̀rọ̀ ọlọ́wọ́n ọba àdìjọ́lá sábà lọ wo orin gbígbọ́ orin yìí àlùkìnà káàkiri ní orin àlùkìnà òṣòṣì orin music kí ni kata ń pè bẹ́ẹ̀ kákọ́jọ́ pé wá pé ìyàtọ̀ wà láàrin kata ń pè ní àṣẹ ìwú ẹ́ àti kíni àti àlùkìnà pé kata ń pè ní àṣẹ ìwú nínú èdè lárúbáwá òun náà ni wá àlùkàlà mọ̀lùkọ́ fà á nà òṣèlú so. Uh, níta ń pè ní ṣé wọn ní ìlera bá wọn níta ìlú ìgbà táà ní níta ń pè ní kó ẹmu lórí ìbò òun náà ní ọ̀rọ̀ kan ó jẹ́ pé òun máa ní oṣù wọn ìlú àti níta máa ní nǹkan tó máa pariwo rẹ̀ ọ̀rọ̀ kan tó máa fi àwọn. so níta wọn pè ní iná omi ẹ̀tọ́ aláàbò òun náà ní orin káàdì máa lórí ìkíní kan mí sí àbí ìgbà àwọn olórin òun náà pè ní àlùbíná. so àwọn ìdí ṣètàkì gbàgbẹ́ ó fẹ́ gbàgbẹ́ wọlé láti fi kọ́ bí àwọn ìmọ̀ àwọn ti di ọlọ́ọ̀bà ìjọba ọwọ́ àtọ̀lẹ́ fún wa káwá sàlàyé akímayọ̀ ọlọ́ọ̀ fún wa lálùkò á àìsàn ládàá ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti yọ kàlùkò á ọ̀nà tí ìdáná wọn gbà wọlé àgùn ládàá yẹn wá ó ti fi ta bá lọ àwùjọ wa lónìí ẹ̀ tó ká tó ká kò kò síbi tí kò sílé kò sílé kan tí o fẹ́ wọ̀ lónìí débi pé orin yìí ojú wa dà yẹ pé o ti wá di áàdì o ó di nǹkan tó jẹ́ pé ó dàbí kò sí pé kò sẹ́sẹ̀ kankan bẹ́ẹ̀ ẹ̀dùn lọ́dọ̀ àwọn tó ti tọ́wọ́ tó lọ́dọ̀ àwọn yìí pé a òun ni ìyá ló wà bẹ́ẹ̀ tó kọ́lá wọn tó wà máa tẹ̀ sáwọ́ ni a ẹ̀yìn sí ẹ̀dàkùn ẹ̀yìn orí àwọn tó ní a àwọn ní babalẹ́gbà àwọn ní àwọn sọ̀lá a lè mú àwọn ní wọn bọ́ lọ́wọ́ pé pàtẹ́ àwọn akéka ti wọ́n ní kújì nìkan ní ìgbà yìí àti òde àti onígbà àti nígbà nígbà bàbá tá omi náà ní gbogbo náà bọ́ kábẹ́ ìdájọ́ kan ní. nígbà tó yá àwọn kan tún bẹ̀rẹ̀ wọ́n tún wá sọ pé orin nǹkan ló ń sira wọ́n yà fún ìgbà gbà yìí ẹni tó wọ́n dá sí ìdáhùn lẹ̀ òun náà ní Abdullahi akíkọ̀ ẹ̀ ń tó náà ní tọ̀ òun náà ló kọ́kọ́ dá sí ìdáhùn lẹ̀ òun kó tó bẹ́ẹ̀ náà fásitì bí àwọn orin babalẹ́gbà kan náà ni àwọn gbà tí abdullahi àtúbọ̀tì ó dá orin pé òun kọ orin ẹ̀sìn ìbẹ̀rẹ̀ lórí ẹgbẹ́ náà ti gbé ìtàgbé ní islamic song àbí islamic music ìbẹ̀rẹ̀ ti gbé wọlé so nígbà tí wọ́n fi nǹkan tí ò da bí wọ́n fi ẹ̀pin ẹ̀dùn àbí ẹ̀pin owó yìí kan máa lákòókò ìfẹ́ wa ní islamic alcohol tẹ̀lé àti àtọwọ́ ní islam àwọn ẹ wá sí islam òye tẹ̀lé ìdájọ́ òbí ọjọ́ pẹ̀lú ara wọn ní ọ̀làjọ́ ìṣura wọn yóò bẹ̀rẹ̀ ká lọ́sọ̀ pé islam islam sàn islam islam gbèsè òsì mílí ìlú islam òsì dáṣẹ́ lórí ìlú islam tó àwọn bàbá ń bá àlàyé lọ àmọ́ àmọ́ ẹ̀yà orí bẹ́ẹ̀ ló fọ́ àdúgbò bẹ́ẹ̀. ẹ̀rí wà nínú àgbọ̀ àyà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ẹ̀rí wà nínú àti ọ̀dọ̀ àwọn sálábà àwọn ènìyàn tí wọ́n yọ ọdún kọjá lọ. kọ́dà àtàwọn àìmọ̀tòlì màdáàlì ilẹ̀ àrùbáà àwọn àfa mọ́tò àti mẹ́rẹ̀ ẹ̀yìn tó gbajúmọ̀ ẹ̀ àfa mọ́tò àti ẹ̀yìn tó gbajúmọ̀ fún ẹ̀yà ẹ̀rí wà látọ̀dọ̀ wọn ibi ká máa gbọ́ bí ká máa gbọ́ orí ibi àrọ́ kò lẹ́tọ̀ọ́ mi. ọlọ́run àti kọ́lá sọ fún wa ọmọ sọ́ọ̀tù الله تعالى السلام ومن الناس من يشتري له الحديث ليضل عن سبيل الله ليضل عن سبيل الله بغير علم ويتخذها ويتخذها هو أولئك لهم عذاب أليم الله تعالى السلام بين معروفين ومن الناس بين معروفين ẹgbẹ́ ọlọ́ọ̀bá àdìsẹ́ ọlọ́ba ti fẹ́ sọ̀rọ̀ nípa àwọn kan tí ò dáa táwọn yẹn ń ṣe ọlọ́ọ̀bá àdìsẹ́ ọlọ́ba máa lo anáàsì ẹ̀jẹ̀ bá rí i tí wọ́n bẹ sọ nípa nǹkan dáadáa nínú àlùmọ́ àwọn akẹ́kọ̀ọ́ nǹkan aburú nǹkan tí ò da mẹ́sìn ọlọ́kọ̀ ju wa ń jẹ́ náírà tí òkò tó wa ń jẹ́ ẹ̀ mọ̀ yí pé nọ́ọ̀sì tó lò bẹ́ẹ̀ oníṣẹ́ ẹ̀ nílé yàn fún àwọn mùsùlùmí gidi bẹ́ẹ̀ ẹ̀ sí náà mọ̀ yàrá ibẹ̀ ìmọ̀ màá ṣe ìlú kan ní wọ́n fẹ́ náà wọ́n yẹ tẹ̀lé ìdàgbọ̀ ìhàdì. ìbẹ̀ inú àwọn ìgbà tó jẹ́ pé owó ra owó ara wọn fi ra ìdàgbọ̀ ìhàdì àwọn ọ̀rọ̀ ìrọ́ àwọn kan tí máa ń fún ní fọ́ọ̀lù tí máa ń fún ní fọ́ọ̀lù ẹ̀ tí máa ń fún kíkí náà kókó rẹ̀ tí máa ń fún ní gbàgbé ọ̀rọ̀ náà bá lè lọ́la tí máa ń fún ní fọ́ọ̀lù kọ́ra ó jẹ́ pé òun yẹn ti kà mí máa nígbà tó máa ń bọ̀ ó láwọn kan bẹ wọn a máa fún wọn rà ẹ̀ tẹ́sí tó ká kó tó wà wọn wà fún léèrè àwọn ṣeré lásán àgbàbí àbí wáyé lè tà mí àbí ṣe fàájì apá òun rẹ eréjìrìjì ọ̀nà ìgbà ayé òní tó bá yẹ àwọn ẹ̀jẹ̀ ìgbọ̀rọ̀ ẹ̀jọ́ ìlànà rẹ àwọn ògbà náà ti máa wá sí ọ̀dù ẹ̀wọ̀n ògbà náà ti máa wá sí ọ̀dù tó a ọlọ́ọ̀bà àdìgbò láyé kó o bí ilé ẹ̀ yòdì là ń tẹ̀lé mi là tó ó lè ní wọ́n mọ̀ ní àwọn ọ̀rẹ́lẹ́yìn wọ́n mọ̀ fi sọ àwọn èèyàn tó ń jọ ọlọ́ọ̀bà yóò wá fún mi yóò mú léré àwọn náà ti tẹ́lé ní ọlọ́run bá dúkẹ́ láti fi tẹ́lé o kò sábàdà ń bẹ̀ o olùkùnrin àyíká lẹ́nu àgbà òye àwọn tẹ̀lé sọ sílé ìyá ìyá ọlọ́run bá dúkẹ́ ọlá àgbà òye ìyá tí máa yẹ pẹ́rẹ́ yìí sàgbé pọ́nísmẹ́ǹtì láyé náà ti tẹ́lé ní ìsìn sàgbé pọ́nísmẹ́ǹtì tó alẹ́ ti wé wó sáré lọ pé pọ́nísmẹ́ǹtì yìí o pọ́nísmẹ́ǹtì tó yẹ pẹ́rẹ́ yẹ lábẹ́bí oṣù kan bẹ́ẹ̀ náà yẹn lẹ́gbà ẹ́ kọ́ wá ní tẹ́wọ̀ rẹ̀ wọ́n á lọ lẹ́gbà mẹ́wàá wọ́n á bẹ́ẹ̀ nà ẹ̀lú míì wọ́n á lọ yá bẹ́ẹ̀ wẹ̀ ẹ̀lú bẹ́ẹ̀ wẹ̀ ọ̀hún pàtàkì rẹ̀ ẹ̀kọ́ ta wọ́n á nà lẹ́gbà mẹ́wàá ti na ẹ̀lú náà tó bá yọ̀ lọ́wọ́ àtàwọn ọmọ yìí ìyàtọ̀ ti kéde ìyàtọ̀ ìjẹ péré ọlọ́ọ̀bà ti sọ̀rọ̀ láti ní ìgbẹ́ fún wa. sẹ́yìn òwòsàn táwọn àgbẹ̀ àgbẹ̀ ibi ayà yìí ọlọ́run àti ìjọba sọ̀kalẹ̀ lórí orin orin gbígbọ́ orin kíkọ́ àwọn náà wọn àgbẹ̀ àgbẹ̀ àwọn tí wọ́n gba tí wọ́n pẹ̀lú Quran pẹ̀lú tafsir Quran pẹ̀lú mímá tó ń tẹ̀lé Quran inú wọn ni Abdullahi bin Mas'ud wa radiyallahu anhu inú wọn ni Abdullahi bin àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n sọ pé ayà yìí طرف الجلال صحيح ولا من الغناء الغناء قولي قال ابن مسعود ما دون نصر يسان هو أبو داري بلا أبو أدوان تبسيط كثير أبو داري ما أبونا وقلنا سعود أبو داري بلا أبو داري بلا أبو داري بلا يا يا يو نصر كان يقول يوميني في حرام أبو داري بلا يا من الاعتبار الله أكبر أو عيشنا سعيد بن جبير mujahid ẹ ẹ hasan al-basri àti gbogbo àwọn wọn náà wọn sọ pé àyà yìí ọlọ́run bá yọ lá ebi ń sọ fún wa pé ebi ń sọ fún wa pé àrọ́ ọ̀run ká mọ̀ bọ́ wọn. so ẹ máa ẹ máa ló jọ wá lójú ike ẹ máa rí àwọn kan tí wọ́n pèrè àwọn ó sàtì ara wọn sí ìgbà wọn la fa làwọn wọ́n sì máa sọ fún mi pé lójú bá ti káyà wọ́n sọ fún mi pé orí ti mi wọ́n lórí dáa wọn lórí lẹ́tọ̀ọ́ wọn máa gbọ́ ẹ. kọ́dà àwọn náà làwọn afọ òkú ni wọ́n ké gbàgbọ́ abẹ́ ṣe wọ́n bẹ́ẹ̀ lọ́ọ́ ṣe àgbẹ̀ wọn. nígbà àwọn ọlọ́run bá ti ká àwọn náà làbá òkun tí wọ́n á ti sọ kódà nígbà tí wọ́n gbé lẹ́yìn ìgbẹ́ wọn. máa ń tẹ́wọ́ àdúgbò mi ò dárí adébò ní pé wọ́n mú àti wọ́n pè wọ́n mọ́. àbáwá ti yá ìgbọràn ẹ̀yẹ ìyá wàṣíwáwá àwọn àbúrò tó bá rí báyìí wọ́n ní káàdà yìí kọ́ wọ́n ló ti pẹ́ káwọn máa ń bọ̀ tí wọ́n máa sọ pé àwọn sálàfà máa sọ pé ẹ̀dáwó fitnata ààrẹ ní ìbàjẹ́ ẹ̀dáwó fitnata ààrẹ ní ìbàjẹ́ ẹ sọ́ra fún fìtínà onímọ̀ tó yà kò kí ìmọ̀bẹ̀lẹ̀ yẹn ló tọ́ kọ́lá yẹn bá ti báyà kọ́ ayé tó kó sì máa jẹ́ àgbẹ̀ ní ọ̀rọ̀ ìhà àti ìdílé ìhà òkè àwọn òwúrò àlùfáàdì òkè àfáàdì ẹ̀sọ́ àtúntì náà wọn ìlú ìdílé ọ̀gá mi dálẹ̀ fún yàn ó ní agbára náà kí wàá sọ̀rọ̀ nìkan wàlẹ̀ áàdù jáàmù wàlẹ̀ áàdù jáàmù àti ẹni jọ́sí ẹ̀ ọ̀sùnmọ́lọ́ àwọn àfáàdì àfáàdì àbí gbọ́dọ̀ tó ń tọ́ láwùjọ ọ̀yà ẹ̀ àwọn àfọ̀ tẹ̀sán àbí ẹ̀ẹ́ àwọn àfáàdì àjáàbí abala ìmọ̀kánì aláìmọ̀kánì ọmọbẹ́ká pa ẹ̀ ọba ń dọ́kítà ẹ̀ tó àìmọ̀kánì ẹ̀ yóò jogbo bíyà yóò jogbo sunna yóò jogbo sunna yóò jogbo bíyà tó olùkọ́ni jìnnà àwọn méjèèjì yẹn ẹ̀ sọ̀rọ̀ àbú ó ní gbà ìnẹ̀ mẹ́ta mọ́ torí pé jìnnà àwọn méjèèjì yẹn rí wù àbẹ̀ tó ní mú àbẹ̀yàpọ̀ kí òun ẹ̀ bá òun ní kóbìnrin kí òun ní kó kí òní ṣe bíjà wọlé balẹ̀ gbogbo èyí ti jà wọ́n jẹ́ ẹ òní kọrin òní gbórin àbájú òní sọ́kó òní lẹ́tọ̀ọ́ sọ̀rọ̀ ìlú ilé ìwé ti ìdínà rẹ̀ àti ìdínà olùjọ́sìn tó yà láì gbàgbà ìdínà àti ìjẹ́rí àbájú ìdínà fún ìgbóni ọ̀sùn. ọlọ́run àtọ̀tọ̀lá ìdínà tí wọ́n ti ṣe tọ́lọ̀ àtọ̀tọ̀lá lọ́dọ̀ ẹni tí sábà bẹ̀rẹ̀ ara rẹ̀ tẹ́lẹ̀ ẹ̀ ẹ̀ sáà rẹ̀ ìdúrà rẹ̀ sáà rẹ̀ lọ́wọ́ àti ẹ̀tẹ́lẹ̀ àwọn méjèèjì wọ́n àti kí ni wọ́n àjẹ sí náà wọ́n ti àlọ́ ọ̀dà tí wọ́n á ní nímọ̀ tó lágbájá ni tó nímọ̀ tó làbí ìlú àbí ilẹ̀ tí omi làbí ìlú láàrin lẹ́yìn tó ní orin orin àwọn kan wá lórí ọ̀dà onídàbàjẹ́ wàhálà ní ìlú náà tí wọ́n lè rí rẹ̀ onídàbàjẹ́ náà ẹ̀sìn bá gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lẹ́ra àwọn ìlú náà táwọn sàmì ní ma sọ̀rọ̀ wọn wọn ò ní ma ní wọn ètùbà rẹ̀ ṣe pé aláìsàn sábà ní wọn lọ ebi aláìsàn kan ètùbà rẹ̀ ṣe yóò kún dédé ara rẹ̀ aláìsàn sábà ní wọn lọ àwọn olùsọ̀ pé yóò wọlé ẹ̀ báwo ni aláìsàn ti dákẹ́ pa ẹ̀dá ni ó sọ pé kò ká kura tí ẹ̀ bá sọ pé ànábi dákẹ́ nípa omi ó sọ pé sọ pé ìdíjú kò ká kura àbí kó máa ká kó máa sọ tí ẹ bá tó bá lè fi dákẹ́ nípa wọn ó túmọ̀ yìí pé ẹnu ọ̀ka àdúrà tó sọ wá ọ̀rọ̀ sọ̀rọ̀ àwọn kò sì ká kankan nínú ọ̀rọ̀ àwọn sábà kan nípa wọn. ó túmọ̀ pé ẹni oníṣìí kò ká kankan nípa alìmọ̀dáyé ìlànà ìlànàdáyé àgbà nígboro fẹ́ fi àwọ̀ nígboro fẹ́ fi mọ́tà tẹ́lẹ̀ ìgbà wa mọ́tà kọ́nà wọn jẹ́ pé ìgbọ́n wa jẹ́ àyẹ̀ tí wọ́n jẹ́ ìmáàmù mọ́tà àbíyẹn kálá ọ̀rọ̀ ọ̀rọ̀ so anabi uh, sallallahu alaihi wasallam awo nínú hadith anabi sallallahu alaihi wasallam tó a lè tó kó bẹ́ẹ̀ gbàtí afáwa yìí wọn bísí ọkọyìn ẹgbẹwòsì ẹni ọkọyìn lọrí ya ọsàn ọlọ à nígbà tí wọn kọmẹǹtì ọ̀rọ̀ nínú ìjábá ìjábá tó làkà wọn kọmẹǹtì ọ̀rọ̀ afáwa sùfìàmì afáwa yìí ọkọyìn ní wọn ta amala fasada àdá àlẹ àlẹ ìmà wọn lẹni tó bá wòye dáadáa sí ìbàjẹ́ tó wọlé tó àlùmá yìí tó jẹ́ pé kò fi sílẹ̀ lẹ́lẹ̀ ìbàjẹ́ tó wọlé sọ àdúgbò yìí wàjáde àdúgbò mi hà bẹ́ẹ̀ yìí mọ̀túnẹ̀ yìí lọ́dọ̀ àwọn tí nàbí ìdúgba wọn náà àbá kò sí àlùfáàjẹ́ àlùjáde ọ̀dọ̀ àwọn méjì tó náà ló gbà wọlé sọ àlà tẹ́ bá lọ gbogbo àdúgbò wọlé sí àdúgbò yìí ẹ̀rọ pé wò ẹ̀rọ wọlé yá àwọn tó kọ́ bí yà wọlé ẹ̀gbọ́n ẹ̀rù náà àwọn tó kọ́ bí yà wọlé ìdókòwò láàbá ẹ̀rù náà àwọn tó kọ́ bí yà wọlé ìdókòwò láàbá ọkọ̀ fẹ́rẹ́ ẹ nǹkan tó ti kọ́ lọ fẹ́rẹ́ jù tó wájú wájú bá àwọn ọmọdé ti la yóò wájú wọn wá sọ̀rọ̀ nínú ẹ̀sìn ìdílé rẹ̀ yìí ẹ̀sìn bàbá yìí ní ìmọ̀ nípa anabi alhamdu sallallahu alayhi wa sallam nínú hadithu afáwa al-bukhari afáwa bàbá imam bukhari rahimahullah nínú hadithu wọn. hadithu yìí àdìgbò àbúmọ́lé ti lè ṣááyí al-ashari radiyallahu ó lóun mò ń gbọ́ òun fi ti àwọn gbọ́ ó ní ànábì ní làyẹ̀kùnrin nàmì ọ̀mẹ́bí àkùwà ànábì ní àwọn ìjọ kan wọ́n padà sílẹ̀ wọ́n padà sílé wọ́n padà lálẹ́ wò wọ́n padà jáde báyìí nínú àlùmọ́ àmì yìí kí lóò ní wọ́n ṣe ànábì ní yẹ̀sẹ̀ṣẹ̀lónà ìṣẹ́ra wọ̀lẹ̀hàríyẹ̀ yẹ̀sẹ̀ṣẹ̀lónà ìṣẹ́ra wọ̀lẹ̀hàríyẹ̀ táwọn táwọn ìbá dé wọ́n sọ àlìṣẹ́rọ̀ iná wọ́n sọ abẹ́ obìnrin dẹ̀tọ́ wọ́n ti túmọ̀ láti pé wọ́n sọ ìdìnnà wọ́n sọ dẹ̀tọ́. Ìjọba lọ wọ tábàkà àwọn òbí ẹ̀rí pé olùgbẹ̀ ló pé sára ọkọ̀ àwọn ẹ̀rí pé dáńgbẹ̀rẹ̀ aláàbá tí wọ́n dàbí ẹ̀rí pé ọ̀pọ̀ ẹ̀ ló pé sí ọ̀nà àwọn àlẹ́ bá àwọn àlẹ́ bá mi pé wọ́n ti yálà erisirisi ona lẹ ma ba lọ ìsèṣidu na ṣe ọ alábi ni wọn bọ pépé wọn wà sọ alẹ obìnrin wọn sọ dàrá yìí bí èsè yàwó wa wọn olùkó lẹnu fáwọn alábi ni wọn hàrí àti asọ àhàrí ìsè tó yẹ kó obìnrin lẹtọ láti wò ọkùnrin òsìkìnnì ọkùnrin lẹtọ àmọ́ àwọn sọ ọdún kìnnì wọn sọ ọdún ẹtọ pé a ah, àwọn máa lò ó alábi wa ni wọn ẹ ẹ kí ni wọn kọ wọn kọ wọn wọn máa lò ó anabi nípa làwọn sọ ọtí yẹ tọ èso yẹ kábi ọtí tí wọn máa lọ ọtí nù ẹgbẹ mi lọ sẹ àbí wọn fi lọ sẹ wọn ní máa fi àyà àjì wọn ló fi ẹsẹ mi ni ẹ má pè lọtí má ẹdí bá mi wọn kọlá kọlá rẹ ló máa lọ sí báyìí ẹ yóò wọ́n sí báyìí ẹ rò pé ó gbé tẹ́tẹ́ lọ ẹ ẹ ní lágbàlá yìí ẹdí bá mi ló lè lóṣù mi gan yóò mú jì ẹ ló fi ó lè sí wọn kí kí náà bọ̀ yìí kí ìlànà sí àbí àbí kẹ kó ẹrọ kó kó ló gbé lọ́wọ́ rẹ̀ so àgbègbè lẹ́yìn alẹ́ sọ̀rọ̀ àwọn ọ̀dọ́sọ́lá ní àwọn kan bọ̀ tí wọ́n sọ àwọn kan yìí wọ́n sọ ọ́ dẹ̀ lọ wẹ̀lùmọ̀ ẹ̀ ní àtàwọn irinṣẹ́ orin kí náà tó ní àlàáfíà ẹ̀dí bá mi wọ́n náà ní wọ́n náà ní àlàáfíà lóbi náà wọ́n náà ní àlàáfíà láà gbogbo àwọn iṣẹ́ mísíkà mísíkà kàjẹ́ gbogbo àwọn iṣẹ́ abájọ pé àlàáfíà gbogbo sábàtò sábàtò kọ́ra gbogbo ẹ̀ kọjọ sí. Tẹ̀gbẹ́ ìdíje ní tẹ̀gbẹ́ lọ yóò wọ inú àwọn sáláyì sáláyì náà yà àkójọ àwọn ọmọdé wọn. Péjì kan bẹ́ẹ̀ báyìí báyìí sábàtò pa mímí ẹ lọ wọ àwọn gáyé àwọn ilé ẹ̀mí gan bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Èsì wa àti mele ni àti sakara ni àti bùnú ni àti ìfá ni àti kínáńpé ẹ àti tẹ̀kẹ̀rẹ̀ ẹ̀hẹ́ àti tẹ̀kẹ̀rẹ̀ àti àkúbẹ̀ àti ìfá àti ìgbìnà gbogbo rẹ̀ wọ́n ló rí àwọn ìdá máa ń fún adámàdé gbẹ gbòòrò rẹ̀ pátápátá àti àyè ànábì láwọn kan bọ̀ wọ́n wà sí wọ́n wà sọ ọ́dẹ̀ tọ́. sábàbí wọn àti àdéhùn sọ̀rọ̀ àwọn àdéhùn sọ̀rọ̀ àbẹ̀ ẹ̀rì mi ò sọ pé nígbà tí wọ́n pè kárọ̀ àbí nígbà tí àgbẹ̀yìn ti dáadáa nígbà tí wọ́n pè kárọ̀ ànábì tẹ̀sí wọ́n di kíni wọ́n di halal ìgbẹ́ náà lẹ́yìn tí a ti tọ́mátì ní yóò sọ nípa ti halal ajẹ́pẹ́ nǹkan wọn kílẹ̀ àrọ́ níta àti níta àti níta so anabi sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ sọ̀dá so anabi ní anabi ní àrọ́ àmọ́ nǹkan pọ̀ nípa ìlú náà nítorí wọ́n wà sí wọ́n wà fẹ́ sọ ọ́ bí wọ́n wà fẹ́ sọ ọ́ bí ẹ̀tọ́ so eléyìí àtìlẹ́yìn láti máa gbà á kọ́dà àárẹ̀ láti fi sí anabi sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ sọ̀dá fún o bá sáré nù ọ̀kan rẹ̀ tí o sì bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ bàbá kí láyà fún àlùkò àyà kọ́lá tó fẹ́ àyà fún ẹ̀ bá àti láti sẹ́ni ní bàbá wọn lọ́wọ́ tó lálàáfíà kó bá ti hàdí sẹ́yọ̀ kálọ̀ ó yẹ kéèyàn ti mọ̀ pé ah kéèyàn ju kéèyàn ju gbogbo tí wọ́n ti lọ́wọ́ rẹ̀ yẹ àti ọlọ́run àti ọlọ́run àti ọlọ́run àti ọlọ́run àmọ́ ọ̀rọ̀ ọlọ́run yìí ọ̀rọ̀ àti ọlọ́run àti ọlọ́run ǹjẹ́ àwọn ẹni mímọ̀ tí wọ́n síwájú tani wọ́n gbáyà pé a ilé ìlú onímọ̀ ni wọ́n gbé sójú ọ̀nà ìsìn Islam ǹjẹ́ wọ́n gbọ́ yé sí àlàyé tá a sè ibi orin kíkọ àlùjá ibi àwọn àti gbígbọ́ rẹ̀ ǹjẹ́ wọ́n gbọ́ yé sí àwọn àti gbogbo ibẹ̀ ní ìfọ̀nra tó kéde kan nínú àwọn àfáàrọ̀ àwọn sálà àwọn tó ti kọjá lọ nínú àwọn sàbí ànábì ọbí ọlọ́wọ́ àná. afáwa abdullahi bin ibn al-As radiyallahu anhuma nígbà tí wọ́n ka àyà kan nígbà tó àyà sọ́ọ̀tù náà yíyá àyà náà yìí اللهم بارك لنا يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون وصلى الله عليه وسلم ونكاجنا سكني ونكاجنا سي كنا برقورة أتي أمي أتي tẹ́tẹ́ àtàwọn òòṣà àtàwọn ìyànnì òòṣà yìí ti táwọn kí náà gbọ́ pọ̀ rẹ̀ àwọn tẹ̀lé yìí wọn a máa fi ń pè nǹkan ó ní gbogbo ẹ̀ yẹ́yẹ́ rí ìtún ẹgbẹ́ ní ìdáàmú ìṣẹ̀kọ́ nínú ìfẹ́ ìṣẹ̀kọ́ mi tó àbára sọ pé ó ní bí àtúntàwọ̀ ó ní ọ̀tẹ̀ ní ó ní bó ti wà ní ọ̀rọ̀ ọ̀tún náà قال لثلاثة نبي موسى أن الله أنزل الحق إذا الله سبحانه وتعالى أوصى بذلك عليه ليثبت به الباطل قبل بمباشر له ويخسر به الداعي الله سبحانه وتعالى أوصى بذلك عليه لا تبع في قوم ilé eré làwọn abákàtì àtìsàmì tó ó ní wà lùmàzàlì àtàwọn kìnnì àtàwọn kíná pé nínú ìdùnnú àwọn bíi iná wà ìpolówó tí wọn lọ bá ẹdínwó àtúntò wọ̀tìlá wọ̀tìlú wọ̀tìlárọ̀ ẹdínwó àtúntò àwọn kan yìí àwọn aláàbìlá iná pé nínú ìlárọ̀ yà ní ìdúkú àwọn ìlú pọ̀tùgóòlù tó gbogbo àwọn yìí ọlọ́run àgbẹ̀dá ó ní ó sọ̀kalẹ̀ ní ọ̀tàwọ́rọ̀ láti pé kí kí ọ̀rọ̀ ọlọ́ọ̀bá ìgbọ́lá kó wá ká ọgbà àwọn kan yẹrẹ kó má gbé yín má kó fẹ́ fi rọ́ọ̀dù rẹ̀ fún wa tábàlọ́wọ́ rẹ̀ á rí nù sunan al-bayhaqi al-kubra sunan al-kubra al-bayhaqi tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni wà ní tafsiru ibn abi al-ham tó ẹ̀yẹ kejì iná ọ̀rọ̀ náà fẹ́ wá fún wa wọn náà ní ọ̀rọ̀ abáwá abdullahi bin abbas radiyallahu anhuma tó wà nínú sunan al-kubra al-bayhaqi bákan náà abdullahi bin abbas radiyallahu anhuma wọn ni àdúgbò haram إلجاه حرام والمعازف حرام عفي قوة هذا الفضل حرام والتوبة حرام والإنسان حرام أي يعني àwọn àlùkáwòrán àlùmọ́ gbogbo àwọn kan yẹn musical gadget ni wọn ìmí ìwà tó jẹ pé ìdáná fi ń ṣe igi ni ẹtútù igi wọn wàá gbẹ ó ti ní bí ó ṣe gbẹ ó ti ní bí ó ṣe rí inú rẹ tọ́lá ti mú igi tí nìkan tọ́lá fi ń lu báyìí yóò máa gbé sáà nìyá ni àti tí wọ́n ń pawọ́ ṣe ni àti tí wọ́n fi rọ́bà ṣe ni gbogbo eré tí nìkan tó fi ṣe àti tí wọ́n fi irin ṣe tí wọ́n fi ní ìlú ara báyìí gbogbo ẹ̀ pátápátá musical gadget náà ni abẹ́rẹ́ náà ló wà àbáṣe náà àwọn sábẹ́ àtẹ́bí wọ́n ti bẹ̀rù ọlọ́run wọ́n èyí láyà láti sọ pé nǹkan àárọ̀ ni àti tó bá dáwọ́ lórí tọ́ba rẹ̀ ti fi àwọn obìnrin àti tó ti halal ẹ̀rù máa gbà wọ́n aláàbò tó ń bẹ̀rẹ̀ wá sí náà tó ń bẹ̀rẹ̀ wá àhàlà aláàbò tó ń bẹ̀rẹ̀ wá. àwọn méjì àti ẹ̀sìn bá àwọn tí wọn kò sí lójú wọn ó sì sọ jáde lẹ́nu. ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn ọ̀sán tó ń wá ọ̀rọ̀ akọ́ àbáwò tó yẹn sá látọ̀dọ̀ káàbù ti gbà wá ọ̀gbà káàbù yìí nínú àwọn anákọ̀ọ́kọ̀ rẹ̀ nínú àwọn ìyàwó yìí tó náà sí ni tó padà wá gba Islam tó a onísọ̀rọ̀ yìí ó ní nínú àtìmá azalọ́wọ́ azza wa jalla ala Musa ó ní bẹ́ẹ̀ ní tọ́lọ̀ ọba àlejò lásọ̀kalẹ̀ fún anabi Musa pé ọlọ́ọ̀ba àlejò lá ní inna anzalna al-haqqa dájú àwa la sọ òdodo kalẹ̀ nínú kí lábẹ́ ìbáàbí kábàá fi ní kékeré kábàá fi ní pa ìjẹ́bàjẹ́ kaba fi bàjẹ́ wọ́n ti la fi láì kábìlì bá ti kékeré kábìlì bá wo ìjẹ́ eré wàlùmọ̀dàmí àdúgbò ìtaní àwọn kéré ni wàlùmọ̀dàmọ́ wọ̀ṣẹ́ wọ̀lùmọ̀dàmọ́ àtọ́tí àtọ́rin tí ọlọ́run àti ọlọ́run bá fi kékeré bá fi bá gbogbo àwọn ọmọ ìjẹ́ ó ní bàá sàmọ̀rọ̀ bí àgbà ọ̀jẹ̀ ó nínú tàwọ̀rọ̀ ó ní ọlọ́run bá ti tọ́lá ó wá fúra láàyè tó kù ha àbùdùn ó ní ẹrú kan ò ní gbogbo àwọn kẹta àkàyẹ òní gbígbọ́ òní kíkọ àwọn mísíkà gàdé ọtí gbogbo àwọn aránú à ó ní ọlọ́run bá ọlọ́run àlùkò lá ní ẹrú kan ò ní bí lẹ̀ káṣíọ́tà mi nì látara kó bẹ̀rù èyí kò bẹ̀rù ẹni kan tó ń ta àkókò ọlọ́run àlùkò lá wà lójú jẹ́ orílẹ̀ àtòrí ilẹ̀ yìí àtòrí ilẹ̀ òkèlè ní ẹ̀dí bá àtúnyí ìbò ní àtàràmì láwọn dúdú ni àtúnyí àwọn alábà alábà náà ń kọ́ ní omi wọn kọ́ tó máa dùn ní wọn tó ń bẹ̀ àtúnyí awúsá ni àti ìbò ni àti yorùbá ni ẹ àti bí ìbò òbélé tí òwò ọ̀hún níbi gan wọ́n ti máa jó ẹ ẹ wá yé ìgbà náà nígbà ìgbà ní àwùjọ àti ìnáwó kọlẹ̀ kò sẹ́ni tó gbélé sí lọ́ba ìtọ́ni ní agbára ìtọ́ni burú gan kò sẹ́ni tó gbélé sí sọ èdè yorùbá èdè àbí ìdílé ẹ̀ka ó ti máa gbọ́ ó ti hà ó ti máa jó ní sẹ́ni kò ní ìgbà ẹ̀ tó gbogbo rẹ̀ pátápátá ọlọ́run àdìsọ́lá ní ẹni tó bá fi kalẹ̀ nítorí tó bẹ̀rù ẹ̀rọ ọlọ́run ló bà á ọlọ́run àdìsọ́lá ní ìlà àgbàfọ́ ìṣòwò mẹ́tẹ̀ẹ̀yà ti kúrò pé àyàfi tó bá jọ́ bí ẹ̀jẹ̀ àmì fún ní mú omi mu nínú àbàtà àbàtà tó ti kéde tó má dáadáa yàmú yàmú kéde yàmú ṣàlù kí ní fún tó bá jọ́ bí ẹ̀jẹ̀ àmì tó a zẹ́yìn ní ìgbà náà máyì hàn olùwà bí abá abúlọ̀lù kékeré nana tó kékeré wọn pè ní àlùfà kọ́lá àdúgbò mọ̀rọ̀bà oní ìlú oní bí ìlú báyìí àlùmọ̀rọ̀bà tó ń kọ́ kọ́lá oní wọn pè ní kékeré wọn pè ní àlùfà oní kọ̀kúntù máyì kìnnàrọ̀ kí wọn gbé tó ní kìnnàrọ̀ kọ́lá àtọ̀nàbí ẹ̀dí bá wọn sọ eléyìí náà lórí àwọn ìlú àwọn ìjábọ̀ òkú ìlú náà lónìí wọn a máa lò lórí àmọ́ wọn á tẹ̀sán pẹ̀lú kíni pẹ̀lú báyà bí ibi tí ẹni tó yí ni wọn máa ń lò lóun pẹ̀lú wọn fi ṣe yìí so eléyìí nínú ọ̀rọ̀ àwọn abasala àwọn mẹ́ta láti mú àwọn àyè nínú àwọn abasala ẹlẹ́kẹ̀ẹ́ni nínú abasala ọ̀rọ̀ Umar bin Abdulaziz wọ́n ti yà wọ́n aṣọ kí wọ́n a máa pè ní alùpàdùpà tó ààyè nínú àwọn àlùpà ìyá àtúnàbùkọ̀ àwọn àgbàdo so àwọn kàlífà ti jẹ́ pé ẹ̀ẹ́dínà gbórúkọ rẹ̀ àwọn kàlífà kòmìnì kan wáyé lẹ́yìn àwọn kàlífà wọ̀ ṣùgbọ́n tó jẹ́ pé nígbà tó ń lò gbà rẹ̀ ìgbà rẹ̀ wọ́n á dà gẹ́gẹ́ ìgbà tó jẹ́ pé ìgbà àwọn kàlífà wọ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí délé oṣù kàlí orílẹ̀ gẹ́gẹ́ bí gbogbo nǹkan ti rọrùn. ó má lùkà gbà nínú òun lẹ àtẹnu ẹ̀ kó náà lọ́ọ́ yí wá wá. kátàbà ló ń ẹni tí umar ibùdó abdulayi tó kọ ọmọ ìdílé lọ́wọ́ pé bá ń kọ́ ọmọ ilé ẹ̀kọ́ àwọn sálàmù wọn a máa mú ọmọ wọn tó bá wù àtàkùn ṣùgbọ́n àwọn bá rí pé á àbá ìṣe dáadáa wọn àwọn ọmọ tó sọ ìdáàbò tó bá kọ́ ọmọ ilé ẹ̀kọ́ wọ́n sì máa ń sàtọ́ lẹ̀ fún pé kẹ́ẹ́ ló kọ́ kí ó nàá ẹ bá kọ́ kọ́ ní ládàbí náà kẹ́ẹ́ wà lórí níta àwọn ládàbí bí a ti kó jẹ́ kí wọ́n ṣe bí o jẹ́ kí o ti gbogbo àwọn ọ̀wẹ́ yìí ti ẹ kò ní òun kọ́ bí kọ́ ọmọ náà ní àlùfáà tó gbé àwọn sálábà ẹ̀ ń gbé àwọn ọmọ wọn wọn á fi kíni wọn á máa dàgbà sókè wọn á máa lùwọ́ pẹ̀lú gbàdàgbà àmàlàwò wa lónìí ẹlòmíì sẹ́ni kàtú ní mọ̀mọ́ yìí lọ yàrá àkọ́kọ́ ìwà fẹ́yìn àwọn máa hàn tú àbí dàbá àkọ́kọ́ lòlù wọn àwúlẹ̀ àkọ́kọ́ mọ̀ rẹ ló máa kọ́ bálàkà jù yìí kéwù yìí kéwù yìí ládàjì àìlóbi tì yóò pọ̀ gbogbo aláàbí ni wọn tọrọ bára bí nǹkan àgbẹ̀ yìí ni wọn ti kọ́ kọ́ mọ̀ rẹ ní kíni wọn ti kọ́ kọ́ mọ̀ rẹ ní àlùbákọ́ àgbà àtà ádámù ṣàyà àìdíjì wọn máa so èyí ni wọn ti yí wọn wọn bẹ lọ ẹbí kan fún wọn bí àdúrà wọn máa fún wọn bí àdúrà wọn máa fi àdúrà lọ́wọ́ wọn náà máa rí àwọn ọmọlọ kan wà ní kéwù wọn máa lọ sí kéwù wọn máa lọ sí kéwù àwọn sábà tí wọn lù ẹ sáà rẹ balẹ̀ ètò ìjà máa ti di ẹni tí o sì wà lórí fún àwọn ọmọ sọ́dọ̀ yìí wọn náà fúnra fúnra fúnra bí ọmọ àmì wọn náà wọn wá ó ní wàlíyẹ́kùn awàlẹ̀ máa yà àtìwó mi àdájúká gbogbo ìmọ̀lá yìí ó ní dàpọ̀ àkọ́kọ́ tí mo fẹ́ kó kọ́kọ́ fún ìbá àwọn ìlọ́ka tí o kọ́kọ́ tí o kọ́kọ́ wà nípa ìlọ́ka wọn kó jẹ́ kí gbogbo ìmọ̀lá yìí ìkórìíra gbogbo àwọn nǹkan eré àwọn nǹkan eré àwọn nǹkan orin gbogbo àwọn nǹkan káwọn máa bọ́ sí kí ni kọ́kọ́ fún ọlẹ́mìí kan kó rẹ̀ tẹ́ máa fẹ́ kó o yìí wò gbogbo bá ń kọ́ wọn alẹ́ ti bàtìkù ha ẹ̀ ṣètọ́ àwọn akẹ́rẹ́ ta sọ yìí tó jẹ́ pé ìpìlẹ̀ rẹ̀ ìbẹ̀rẹ̀ rẹ̀ ọ̀dọ̀ ṣe fáwọn ìbẹ̀rẹ̀ rẹ̀ alẹ́ ti bàtìkù ha ẹ̀ ṣètọ́ gbogbo àwọn akọ́rin ìkéré lẹ́yìn látọ̀dọ̀ ṣe dáhùn tó ti bẹ̀rẹ̀ wà á ti bàtìkù ha sọ́kùtù rahman ìpè ìgbẹ́yìn rẹ̀ sí ìbínú tóbi ọtí ọsọrọ Ọlọ́run gbolo ti ma tẹlẹ yìí ma tẹlẹ tọlọ ọba àdìgbò lábí ẹ kàn ma tẹ tó bá wù mí ẹ àwọn ẹlòmíì ó ti ma ẹ wò ní ti ti ta burúkú láwùjọ wa àwọn ó ti ma fi owó ń tẹ balayi yàtọ̀ sọ́jọ́ kẹrin pàmíjọ ọ̀hún yà ẹ̀ wá yìí sọ ẹ lọ àyè ẹhẹ tó ẹ ọbẹ ọbẹ mú kí ni ọbẹ mú wàhálà àtúntò báyìí ló ń fún ìkànnì báyìí tàbí wá ní kíni ó ti wá ẹ̀rí tẹ̀lé á àánú àwọn ọ̀sọ̀lá káyọ̀ láyé wọn ló ti sọ báyìí kéré ìdẹ́gbẹ̀ kọ́lá wa kọ́lá ọ̀sùn kọ́lá ọ̀sùn báyìí òbílẹ̀ ni wọ́n sọ yìí sẹ́ni ìjọba wa dé wọ́n kọ́lá ọ̀sùn láti sọ̀rọ̀ àwọn ẹ̀kọ́ náà ó ti wò ó wípé àwọn èdè ìsìnkú láyé ẹ àwọn èdè ìwò láyé à ń sọ̀rọ̀ àwọn anáwó kọ́lẹ̀ so àbáwá ọ̀sùn àbúrò wọ́n ní torí pé àwọn nǹkan ẹ̀wọ̀n nǹkan eré tẹ́ rí mu báyìí kò ha bí na ṣe tọ́ ni ọ̀dọ̀ ṣe dáhùn tó ti bẹ̀rẹ̀ ẹ̀sìn àgbà á ti bá tó ha sọ́tò rahman ìgbẹ̀yìn rẹ̀ títí máa ń padà á darí lọ òun náà ní ìdí ọlọ́run bá yìí wọlá bá yìí nà hu balaga ní àdìsíkà ọmọ ìgbà àbúlàdì tó wà lẹ́nu ìlú ó ní ọ̀rọ̀ yìí dé bọ̀ ọ̀tọ̀ fẹ́ sọ ó dé bọ̀ àdìsíkà ọ̀tọ̀ àwọn tó jẹ́ kíni àwọn tó jẹ́ síkà àwọn tí àwọn náà tẹ̀lé pípa ọtí àwọn tó jẹ́ pé kí ni àwọn tá a lè gbára lé ọ̀rọ̀ wọn a lè gbára lé ọ̀rọ̀ wọn tí wọ́n lè sọ̀rọ̀ fún wa nípa pé wọ́n gbé gbà wá nípa ọ̀rọ̀ ẹ̀sìn láti gbà á ó ní gbogbo ọlọ́tọ̀dọ̀ wọn ipe kí ni ipe lè hákàdà tẹ̀lé ẹ̀yìn nínú àwọn tí wọ́n ti kí ni tí wọ́n jẹ́ onímọ̀ tí wọ́n gbé mọ̀ lọ́wọ́ anàfọ̀dọ́rọ̀ nípa ààbìbí wọ̀sìmá àgáàní wọ̀láhìbí ìgbẹ́ ìgbẹ́ yìí máa àtẹ́ǹdì bí dáadé ń kọrin kéèyàn wà nínú ní bí dáadé ń kọrin bí dáadé ń lùlù téèyàn ń gbọ́ orin ẹ̀ kéèyàn àtẹ́ǹdì ẹ̀ àbí kéèyàn wà bẹ́ẹ̀ kéèyàn máa lé sí àwọn ẹni tó fi dùn nípa pàtàkì a máa gbé ìwà ìnáwó ìṣòro àyàn ni yóò máa gbé nípa ìṣòro àyàn ìwà ìṣòro àyàn ẹ̀sán pé nípa kéèyàn ti tòlífà agbára mbẹ ẹ ìdí ma gbé ìdájọ kò ní bẹ mbẹ ọlọ́wọ́ bá ti tòlífà kò lágbára náà ló fi sọ kalẹ̀ àbúrò náà yẹ kó máa gbé ìfà sí ọ̀nà yà ẹ pé kàmá ìfún fi tòlẹ̀ ẹ̀ṣùgbà náà gẹ́gẹ́ bí kókó ìdí ma ti kí ni ìdí ma ń wúni ó gbé jáde ẹ bẹ́ẹ̀ bí omi ṣe máa ń kókó jáde ṣẹ́kọ́ bí tóbi bá wà dáadáa ẹ̀rí kí ni wọ́n ti kókó máa wù bẹ́ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ọkàn yóò máa fi ìwà ìdábìí yóò máa fi sínú ọkàn yẹn ọwọ́ ní sọ̀rọ̀ àmì olùkúra lìtàwákọ̀ lìtàwákọ̀ dáríka ìdáríkè fúdúrí tìrìkà tàwáàbí àìsàrò àdáyé tèmi mìíràn fúdúrí àdàbí láti fi kàn yìí wọ́n ní kéèyàn wá sọ́ra fún àwọn kata sọ yìí tí màá sùn láti sọ káyà yìí kéèyàn sọ́ra fún kéèyàn jìnnà sí wọ́n ní màmá rọrùn gẹ́wò tani màmá rọrùn fún ìmọ̀ rọrùn alàlè gbé ẹni tó bá ní ọpọlọ ẹni tó bá ní làákà ìgbà ní ọpọlọ yóò rọrùn fún gan láti jẹ̀dú ògbóró àwọn ìkọ́lá yìí ìmọ̀ gbé ìbámu sọ́kàn yàn àmì tí o bá ronú jẹ dáadáa oní ọmọ rẹ pé àti ìbá ti gbọ́ orin yìí ara mi yé bá ti nínú báyìí bá ti tẹ́tí bá kaba bá ti plé rẹ báyìí ara mi yà dáadáa ni ẹ̀hẹ́n ṣe ń sitani bẹ̀rẹ̀ rẹ̀ ẹ̀sìn pé sitani sitani ti bẹ̀rẹ̀ rẹ̀ òun lára ni òun lòun ni wọ́n á yà kí gbogbo òkà kura rẹ̀ sori yẹn ti tẹ ẹfọ ṣe kó ma gbọ́ kura sitani ti bìnnì yóò mara yìí sáyé yóò sáré yóò sáré àyè kú wò lára rẹ̀ tó wò á. afọwọ́ ọ̀rọ̀ ìfọ̀nàmọ́ni wọ́n ní wọ́n wà ní ayùbá yóò wá láàyè àtẹ́lẹ̀ mímà mímà sẹ́ni àdìsí náà wọ́n ara ṣẹ́gi yẹ sẹ́ni òbí wọ́n nígbà tó bá wá gbóòrì tán nígbà tó bá fi wá kó bẹ̀ tán ó ní kò sí etí rẹ̀ òní gbọ́ kankan kò ní di kankan mọ́lẹ̀ tó lè sàbà nínú ọ̀nà ó kàn gbọ́ ohun tó ti dáfẹ́ ó gbọ́ ohun gẹ̀dẹ̀ so ọ̀rọ̀ yìí tó wà nínú àtúnṣe rẹ̀ kúrọ̀ ìsìlámù ìbẹ̀ hàbí so nínú àwọn ọ̀rọ̀ mi tó wá ó dà ní èyí tó náwó wà nínú àlùmọ́ أني اختصم إلى شريح في رجل كسر ذكورا فلم يقم فيه بشيء wọ́n gbé yẹ ẹni kalọ ibi ó kán kíni kòkó kíni àwọn èèyàn sábì ń gbégbé ẹ̀hún sábì ní pápó bẹ́ẹ̀ ọ̀hún sábì ní ibẹ̀ ọ̀hún ẹnìkan wá kàn ó kán dẹ̀rẹ̀ ká wọ́n wá gbé ẹjọ́ ìlọ́sọ́dọ̀ alùpàdé rẹ̀ ó lè pẹ̀lú ẹ̀rẹ̀ sọ́dọ̀ ó kán yìí kọ́jú ìdájọ́ ìtàn lórí tó nítorí pé kí nítorí pé nǹkan yẹn nǹkan àárọ̀ ni òun náà ló fà á tó eléyìí ọ̀rọ̀ àwọn ìsíwájú nínú àwọn sálàmù àwọn tó ti lọ síwájú kí àwọn àlàyé mọ́tò àrùbáà síwájú kan tó dé so àwọn ìgbé láwùjọ wa lónìí àbí ní gbogbo ayé ọ̀pọ̀lọpọ̀ èèyàn lónìí wọn a máa kílèmù pé àwọn jùlọ ní sí mọ́tò àríkà yá àwa yóò mọ́tò àríkà báyìí òun làwa wà àwa yìí mọ́tò àríkà báyìí làwa wà gbogbo mọ́tò àbí táwọn èèyàn máa wá ń kílèmù yìí ẹ̀rí pé mẹ́rin náà ni àwọn kílèmù kílèmù mọ́tò àbí Abu Hanifa alhànàfíyà torí pé òun là kọ́kọ́ òun àwọn ìṣòro lọ lẹ́yìn náà ló kọ́ àdúrà mbali wọn àwọn kílèmù pé má lè fi ara òun náà ni wọ́n kílèmù ní ọ̀dọ̀ wa bíi gbogbo West Africa ní sàlẹ̀ wa bíi ọ̀sẹ̀ gbé àlùfíà ni wa so àgbẹ̀gẹ̀ náà ni mọ́tò àbí mọ́ àṣà rẹ̀ yìí so àwọn ìyàwó kílèmù yìí náà ni wọ́n fi gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà àwọn mọ́lẹ́ àbí mọ́lẹ́ àbí àwọn ah, ahmed muhammed ní àhàmẹ́dìlá torí ọ̀dọ́ náà wà nígbàlá ní ọba àtúntò yìí á ké wa wo kí ni ọ̀rọ̀ mọ́lẹ́ àbí kọ̀ọ̀kan ní ọ̀rọ̀ yìí sáwọn tó wà máa sọ ìdí ìbátan wa káwọ̀ mọ́lẹ́ àbí ìdí ìbátan wa ti ní ìdí ìbátan wa ti yá yìí lẹ́yìn so gbogbo mọ́tà mẹ́rẹ̀ ni a padà rí pé gbogbo wọn ni wọ́n lé ìjáde pé ó rí ìfàyè lọ́dọ̀ wáyà yìí nítorí pé àárọ̀ kan wọn náà takò wọ́n sì kí ajínà sí i. alhàlùfíà wọ́n dà ní àwọn alhàlùfíà ti àbáwá àwọn àyíká àwọn àtàwọ̀wá. àbáwá ẹni nìkan yìí ní tó mọ̀ ọ̀rọ̀ wa ẹni nìkan yìí wà sọ̀rọ̀ ẹni nìkan yìí sọ̀rọ̀ náà nípa mọ́dàbọ̀ mọ́dàbọ̀ àbọ̀ àyíká pé àwọn kan àwọn náà bẹ̀rẹ̀ lórí nípa ọ̀rọ̀ orílẹ̀ yìí wọ́n gan lórí ẹ̀ onímọ̀láwọ̀ àti àyíká ìdáríká ní àṣàtì mọ̀láàbí onímọ̀láàbí ti Abu Hanifa nípa orin orin kíkọ orin gbígbọ́ olóhùn ló bẹ̀rẹ̀ ní gbogbo àmọ́gbà ìlú ó kọ́ọ̀tù lù bí ángelabi àkùwà ọ̀rọ̀ tó sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ tó ṣe kíni ọ̀rọ̀ tó sọ gbígbẹ́ ọ̀rọ̀ tó ní gbàgbà nínú àwọn ọ̀rọ̀ tó kù ó ní wọ́n sọ̀rọ̀ àbúrò àbí ní sàmáì àdáni ó ní gbogbo àwọn sọ́jà àbúrò náà ẹ̀sìnmọ́ àbú hanifa táwọn yusuf àtàwọn àwọn olùkú àti gbogbo àwọn tó àwọn tó àti pátápátá tó gbogbo wọn náà segin wọn là ń lẹ̀ báyìí pé àwọn ọmọ kí ẹ̀ka tó gbogbo ìlú lọ́wọ́ ní ìgbà yìí àwọn yìí àwọn kan eré àwọn kan wọlé kí ẹ̀ka tó jẹ́ àrẹ ní gbogbo báyìí wọn ní kíni wọn ní àwọn ọmọ yìí kálí ìdìmọ̀ gẹ́gẹ́ bí kíni gẹ́gẹ́ bí ìdìmọ̀ tó wọ́tú àbí yìí ata àbọ̀rù tó kàbí wọ́n ní kọ́lá tó bí adé ní pé ní ẹ̀mú ẹtí tún ibi ìdáná kí n sáńké ní wọ́n rú lulu inú rẹ̀ tó mọ́ kàmá fi ń gbájú láyé tó máa mú táàbì wá wọ́n lé lẹ́yìn náà wọ́n ti kí ni wọ́n kọ́ ọ̀sọ́rọ̀ àhóbi adáwò máa fi à wọ́n lé abẹ́rẹ́ fi ẹ̀jẹ̀ ní kí n máa gbọ́ yóò yí ibùdó fi kọ ẹni tí máa ń gbọ́ orin ní má dàbí àwọn Abu Hanifa ẹni tí máa ń gbọ́ orin abẹ́ ti ń kọrin yóò yí ibùdó fi sọ ọdún ẹni òkè yìí tí máa ti ń gbọ́ orin ti ń kọrin ó ti kíkẹ́ ni ó ti di òkè òtún wá ti òkè lásán wọ̀tọ̀ wọ́n tún bí ṣàhádà fún òun lè jẹ́ ìmọ̀ ẹ̀mẹ́sì sábà wá tó bá ní ẹlẹ́yìn ẹ̀dá wọn àwọn ọ̀rẹ́ àlejò kọrin tó nígbà wọn ti àkójọpọ̀ ọ̀rọ̀ kátiwá sọ̀rọ̀ ẹ̀tọ́ wa jẹ́ àwọn tó jẹ́ àfa rẹ̀ alùpùpù náà ní ìdánimọ̀ àwọn àfa alhamdi náà àfa àbúrò nígbà tí a bọ̀ àdìbà náà àfa yìí kú ní ọdún ọgọ́rùn-ún márùn-ún àti ẹnàpẹ̀lẹ́ yìí ní yorùbá àti àádọ́rùn-ún ọgọ́rùn-ún mẹ́rin àti àádọ́rùn-ún mẹ́ta five nineteen lẹ́yìn bàtà náà ti fi ìjìlá tán òun náà làbá yìí tó bàtà bá yẹn sọ̀rọ̀ lọ lórí masala àwọn olùgbígbọ́ ó ní wàdà lẹ́yìn masala wọ́n ní àlàyé yìí ó tọ́ka ala alẹ́sàlá ní kúláha àwọn pé gbogbo kan wo ilé lápátápátá kan ní gbogbo pátápátá àwọn ọmọ mi hàtà sàgá ní ìdọ́lùfẹ́ kọ́ni báyìí tó ń dé pé máa kọ́ ẹ pẹ̀lú máa lu kíni bí máa lu ilé ẹ tuntun yìí ní ìjọba bí ẹ ti ní àwọn gẹ́gẹ́ bẹ́ẹ̀ sábà tó lọ ayọ̀ ọ̀sẹ̀ tí a ti pè ní àlìjáyà tó fi ṣáyé ìdáyà tó ti tẹ̀lé. gẹ́gẹ́ bẹ́ẹ̀ sábà tó lọ ọ̀rọ̀ àbú abdullahi ní abiláfi àbọ̀dí alhamdi nínú àwọn afá abúlàbí àbú hanifa náà ni. so àwọn kúlẹ̀ ọdún six six six ọdún ọgọ́rùn-ún mẹ́ta àti ọgọ́ta àti mẹ́ta lẹ́yìn àti mẹ́fà lẹ́yìn àbá tó sọ̀rọ̀ àwọn ọ̀sán láti ní ìsìnbá olùmọ̀lá yìí tí a máa tẹ́tí gbọ́ àwọn kínámọ́gbà àwọn eré ọ̀sánmáàlú sọ́ọ̀tì ìmọ̀lá yìí tó lù ha àwọn àti kí a máa gbọ́ ohun rẹ̀ ìlú àbókù àwọn tó ń kọ́ sọ̀rọ̀ ní àwọn ọ̀nà ẹ̀ pàyínná pàyínsẹ́mi àgbàtà pàyínsẹ́mi àgbàtà tó wá wá gbọ́ lójú ẹ̀ ọ̀nà kọjá lọ ó mà pé ọ̀sán máa yẹn tẹ̀lé bẹ́ẹ̀ ọ̀wọ́ àmọ́lẹ́ ìgbà yẹn fún mọ̀ yẹn jẹ́ ìlú aláyẹ̀fáà aláyẹ̀fáà máa máa àbùkánà lẹ́gbà yìí wà lóyún ìlú yóò sì gbọ́ bàbára yìí bá ti mọ̀ yóò wà lóko láti kó máa bọ̀ kó lóko yóò bọ̀ ẹ̀mí sí ni kó yóò múra kẹ́rin ni ẹtì bá gbogbo àti bá gbogbo mi ma gbàtó fi gbọ́ lórí kí wọ́n tó ti máa bí yìí wà lóyún ti kó bẹ́ẹ̀ ẹ̀wọ́ ẹtì yà gbọ́ lórí kí kó fẹ́ kó tó wá lóyún kó bẹ́ẹ̀ wọ tó lè kó wàrà rẹ̀ tó lè yàrá tó lè yọ̀ alúbọ̀mù pàṣọ alúbọ̀mù sàyídì olùdíje jáde ẹ àtàwéwé àtàwéwé olùgbé ẹsìkì kátó wá pé ìyàwó pé àwọn kíná púpọ̀ rẹ̀ dámísọ̀n ìyá sàlátù ayélujára sàwọ́dí arẹwà níka ìrẹwà gbogbo olùdíje àgóbìnrin àgọkùnrin wọn kóra wọn bọ̀ láwọn ìpínlẹ̀ wa kájọ wá sọ àwọn òkèèrè míì náà ẹlòmí àwọn ìgbọ́ ní àwọn lókà yìí àkàjáde àwọn gbọ́ ẹ̀ẹ́ jìnnà gbogbo rẹ̀ kílẹ̀ ń gbọ́ ẹ̀ gbogbo ibi tí wọ́n sá fún ọdún ọ̀sẹ̀ wọ́ ọ̀sẹ̀lẹ̀ díọ̀ ẹ̀ẹ́ gbogbo rẹ̀ ẹ̀ẹ́ wẹ́sítáì ṣáàjì gbogbo ẹ̀ báwọn ẹ̀rí ti òun lẹ́nu ní ma ń gbọ́ jẹ òun rò pé èyí <laughs> ọdún gbẹ náà ẹ̀ka kálá yìí nínú pẹ̀tọ́lọ̀ bàjẹ́ láti ilé wọ̀ náà tó a ẹ̀rù mọ́tò bá ti pọ̀ ìgbà òṣèlú òkè láti kú bẹ́ẹ̀. ibùdó ló jẹ́ alhamdi inú àwọn àgbàfà ọ̀dà ìmọ̀mú àbú hanifa náà àwọn kúnyọ̀ ọdún nine hundred and seventy lẹ́yìn hijira tó a ẹni tí wọ́n ti pè ní àlùfíà ìdààmú ìdààmú tó àwọn àtọ́ pé òsì máa ń sọ́ọ̀tì padà yìí kí n máa gbọ́ ìṣẹ̀lẹ̀ kọ́lẹ̀ àwọn orin àwọn kẹrin wọ́n ní àwọn ọmọ tàbọ̀tì tàbọ̀tì tàbọ̀tì àwọn ọmọ ìfẹ́ agáyé kí ẹ máa tẹ̀lé ẹ kí ẹ máa lu àwọn kiri àdùn àwọn kiri omi àwọn ìfọwọ́n yẹn wọ́n ní àwọn ọmọ tó agiri ọ̀rọ̀ àwọn mẹ́ta nínú àwọn afáàgbẹ́ àwọn àwọn àlùmáìlì yà àrùsáàdà ti ibn abi zayd al-qayrawani so ibn abi zayd al-qayrawani inú kíra àbájá ní mọ́mọ́lì afárá ibn abi zayd al-qayrawani al-maliki wọ́n kú yọ ọdún bílíọ̀nù àti sí lẹ́yìn kíra kí ni wọ́n tọ́ àwọn ní láàyè ìlú làkà kò lẹ́tọ̀ọ́ fún ọ sábà lọ́kàn ìgbé láàyè ìlú làkà ìtumọ̀ rẹ̀ sí kò lẹ́tọ̀ọ́ mọ́ ọ nígbà náà pé èèwọ̀ ni mọ́ ọ à ń tàdà àmàdà sàmà àlùbá àbúrí kò lè yé kó wá máa ma fi jẹ àrẹ báyìí kó máa fi gbọ́ gbogbo àwọn nǹkan tó jẹ́ nǹkan àbàjẹ́ wàlá à ń tẹ̀lé dada sàmà ìkàlà ni mọ́ra àbí láǹtẹ̀ ìlà kò sí lẹ́tọ̀ọ́ mọ́ ọ kó máa gbádùn ohun obìnrin kan tó lẹ́tọ̀ọ́ sí ọ obìnrin tó lẹ́tọ̀ọ́ sí kó máa wá sí kíni kó máa ti kó bá ti ń gbọ́ òun rẹ̀ òun rẹ̀ òun nígbà nìkan òun ẹ̀jọ́ òun rẹ̀ lóbìnrin àrọ́ àbùkù ẹ wá wò ní ti àwọn olórin ní ti obìnrin bẹ́ẹ̀ wọn ọkùnrin bẹ́ẹ̀ wọn àgbàgbọ́ ti méjì ẹ̀ ń gbogbo pátápátá àrọ́ mi àti wọn aláwọ̀ mi náà ni wọ́n ti segin ni wọ́n tó ń kọrin wọ́n tó ń dùn wọ́n tó máa jó ní wòwò tó ẹ wò ní ti tẹ́jú wàhálà ti méjì kò tún lẹ́tọ̀ọ́ fún ọkọ̀ tó máa segin ni kó tó máa gbọ́ obìnrin kó wá máa segin ni kó máa wá gbádùn obìnrin ẹ̀ tó lẹ́tọ̀ọ́ sí ọ wàlá sàmáà ó ṣe ní mí tẹ́lẹ̀ náà ni kò lẹ́tọ̀ọ́ fún ọ kó máa gbọ́ ọ̀nà nínú àwọn àkèrè wàlùmínà àtúnrin kó máa gbọ́ eléyìí wọ́tọ̀ bá ní má kí àná ọ̀dà wá yọ àbúrò náà lè ní ọ̀fẹ́ lọ́wọ́ àyọ̀ kó fún àwọn àbá àmì kíá. títí fúnra fúnra mi sára ìdáàbò náà mọ̀ ní síra fúnra mi ẹ́ tọ̀ ìsára yìí àwọn ìkìlẹ̀ tí àtúnṣe fọ́ ọmọ ní mọ́tò àdìmọ́ wọn kà sí àtúntò ká sọ ká sálà ètò ìbára rẹ fún aláwùjọ wa bí ìgbà tó tó tó ké sálà ẹhẹn ìtàkùn sálà náà ni wọn sùn ní ẹjẹ àlùkù bẹ́ẹ̀ ká fún un. ẹlẹ́ẹ̀kejì nínú àwọn tí wàá tó wá wọn náà ní yóò lọ sí àlùkò tóbi alimari yóò lọ sí àlùkò tóbi tó àwọn náà sọ̀rọ̀ nípa àwọn nǹkan báyìí lójú ọ̀nà tó tàbí máa máa yọ. nínú oṣù àwọn akókò ọjọ́ bá ti dára pé ilé ìjìlá láti sọ̀rọ̀ àwọn ọ̀gá àti ìjìlá wọ́n ní wàlá ẹ̀mú tààmù ṣòro ìṣe yìí nínú aláhùn wàláì. wọ́n ní kò lẹ́tọ̀ọ́ kéèyàn máa máa ìtumọ̀ náà ní kí o tètè kó o àjà sílẹ̀ o múra náà ní kó lọ kó wa lọ sọ́ọ́ ti tẹ̀lé wọ̀nyí wọ̀nyí àtàwọn àwọn yóò lọ wọn alùpùpù ara rẹ̀ wọlé àtàwọn nǹkan máa mú ní mú ní mú ara tí ó fi ní gàgbé gbogbo àwọn kéré òní irú náà ní bọ́ọ̀lù náà wà o àlùmọ́lá yìí olùdó bọ́ọ̀lù ẹ́ olùdó bọ́ọ̀lù tó fún gàgbé àdúgbò rẹ̀ máa ń dìbò lẹ́yìn ìwé gbàgbé fún wa lẹ́yìn ìwé máa ń dìbò ẹ́ bọ́ọ̀lù bẹ̀ láti sọ̀rọ̀ báyìí ìgboro àwọn ọmọ kò lẹ́tọ̀ọ́ wọ́n ní kò lẹ́tọ̀ọ́ wàlá ẹ̀sẹ̀lá rí alùpùpù bàtí bàtìkùrì wọ̀ntúmọ̀ wọ́n máa fi máa nà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà kò lẹ́tọ̀ọ́ kí o máa tẹ́tí àwọn nǹkan ní nǹkan eré ẹ̀dìbà tó yẹ pé yóò mú yàrá yóò máa mú àwọn gbàgbé kan yóò mú yàrá gbàgbé ọlọ́wọ́ bá lè lọ́la kàtẹ́kùrì ẹ̀rù wọ̀ntúmọ̀ àti móló wọ́n máa fi máa àti tó wá tó ní ìmọ̀ gbogbo àwọn kàtà sọ̀rọ̀ wọ́n ní wọ́n rọ́ọ̀kọ̀ fi nìka mílẹ̀ tó tó wọ́n ní èyí tí wọ́n ti ní rọ́sọ̀ wa yàtí wọ́n yọ ọdún lẹ̀ fún abúlé ọ̀nà nìkan ní ìdókòó bí àwọn ẹgbẹ́ nìka mọ̀tàbá gbé àwọn wọlé fún ẹ àwọn kéékèèké náà ti máa ń lù àwọn obìnrin àwọn ọmọ kéékèèké tí wọ́n ti professional ẹ wọ́n bá obìnrin ọmọ kéékèèké wọ́n ìlú àti wọ́n ìlú àti professional wọ́n kà máa tún ní ẹ máa ṣe rí wọ́n máa kọ́ ẹ tí ò ní jọra wọn tí ò ní bára wọn tó kó má jọ ìkọ̀ ń kọ̀ tó sáà ti máa ṣe á kó bí àwọn ẹlẹ́wọ̀n nígbà tó. àdéhùn sọ̀rọ̀ àwọn ẹ̀dọ́gbọ́n láti fi yọ̀dà ilé àwọn kan kọ́ lóṣù àwọn kéèké wọn ju àwọn obìnrin ju ìrà àwọn kéèké àwọn tó wò tíṣe nínú òní bàlágà wọn dá kankan àwọn kàfi ń tẹ̀lé pé ọ̀rọ̀ pé tó wọn á dúró àti sọ̀rọ̀ àwọn ọ̀sán lórí tó wọn kọ́ wọn ni wà fi náà nàbí yún yà àdámù máa ń jáde kọ́dà bí dáa wà yìí anabi sallallahu alayhi wa sallam bẹ̀rẹ̀ àná wa anabi tó máa ń tí ó ṣẹlẹ̀ lọ́la anabi wa da ẹ̀yí kàdá ọ̀kú ní ilẹ̀ ìsẹ̀kùlé anabi máa wílé yìí ma wọ́n sọ fáwọn anabi ò máa ń tí ó ṣẹlẹ̀ lọ́la ẹ máa kọ ìdí ẹ̀kọ́ tẹ́lẹ̀ ẹ̀dí bá wọn wọ́n á máa kọrin àti wọ́n á máa fi ròyìn àwọn tó kú nígbà tí àwọn ní àwọn gba ogun ogun bá jù wọ́n á máa sọ dáadáa wọn táwọn fún etí wọn nù fún àwọn ọgbà wọn àbáwọn ni wọ́n wọ́n sọ fún yàn wọn ní sẹ́yìn lákìn nínú ẹ̀sìn bá wọn kí ndébó orin kọkúkọ ndébó orin ìlànà sọmọ nǹkan ìwà àwọn ọmọ láwọn olùkè ìgbé káàkiri sọmọ gbogbo ìgbà ìgbà ìgbà ìlànà ọmọ kọ àwọn tó bá wọn olùkè ìgbé ojú àwọn obìnrin gbàgbà ni èyí sọ àwọn kékèké ẹ àwọn tó ti bàlágà lórí dá ìjọba ó tún wà lọ kọrin kọkúkọ àwọn ọmọ tó wà lọ sí ọtún wà lọ sí wọn tún wà lọ gbọ ọmọ tó eléyìí sí دكتور عوري هو الإمام سمي المعونة على مذهب عالم المدينة المعونة على مذهب عالم المدينة القاضي أبو الوهاب نعم أبي مذهب الامام مالك مذهب الإمام الشافعي رحمه الله تؤتي المذهب أتاكمي الشافعية أو الشافعية مذهب هذا مذهب الإمام الشافعي كان مرعون الإمام الشافعي هو أخوني أولو أولو نبو أولو lẹ́yìn hijira anáwó ká nà yẹ kọrọ wọn àtàdé òhun wà sọ tọkọtò bìlkọdì wọn ni wọn kọ wọn kọ tí wọn pè ní kíni àtàdé tí wọn pè ní àtàdé òun náà ni àtọkọtò bìlkọdì òun náà ni kí ẹ máa ṣe kíni kíni kíni ẹ tuntun di kí ẹ máa fi ṣe kíni kí ẹ máa fi lu kí ẹ máa fi lu tẹ báwọn tó máa lùlù níbi èdèdè àwọn kọ́ máa lù gidi àwọn kọ́ máa lù gidi náà ti tẹ̀lé àwọn tó máa lù bàtí káwọn kọ́ máa lù sáná tẹ̀ bá tó lù bàtí yóò pọ̀ lù àti máa lù sáná lọ ẹ̀hẹ́ ìdíje ìdó àwọn ẹja lábẹ́ òun èyí ó ní bọ́ọ̀lù máa lè fi ní wọ́n ṣáàbì rọ̀ṣọ̀lá wọ́n ti kéde wọ́n kọ̀ wọ̀yà kúùlù gbọ́dọ̀ ti wá kọ̀ ní ọmọ wí ni pé wàtọ́ ẹ̀rú zanadi kọ̀ àwọn tó gbé kiri kalẹ̀ àwọn zanadi kọ̀ àwọn náà kiri àwọn zanadi kọ̀ àwọn tó jẹ́ pé kèfèrí ni wọ́n nú mùsùlùmí ni wọ́n ta wọ́n mọ̀ débi mùsùlùmí àmọ́ tuntun mi bẹ́ẹ̀ wọn wọ́n mọ̀ wá dá àwọn kankan wọ́n ní àwọn ni wọ́n gbé kalẹ̀ yóò ṣe irú bí yí àmì kùrán láti lè bá ṣe fi ń ta ìlú kó wọn àwọn ka kùrán kó wọn àwọn gbọ́ àmì kùrán àbí kó wọn àwọn ṣe kíni kó wọn àwọn gbà kó wọn àwọn gbọ́ ní kùrán sọ so eléyìí kó wọn ti àti pé ní àwọn tó àlàmà yóò ṣe kó sàmà ti àbúkọ yìí àtọ̀bàlì náà gẹ́gẹ́ bẹ́ẹ̀ àtàbàlì wọn ti rahmu alhamdu rahmatullah so ẹtọ jẹ sẹkọl mazhab ẹtọ jẹ àgbàfà madhab imam wa imam ahmed àwọn náà ní ibn kudama al-masih ibn kudama wọn fún yọ ọdún six twenty lẹ́yìn jíjìlá so nígbà tí wọn sọ̀rọ̀ nípa alimalahi àwọn kéré wọn ni wàdíyà alàkàlà àdó wọn làwọn kéré tẹ ẹsẹ wọn lọ́nà mẹ́ta ló fi sí ọ̀nà mẹ́ta ni wọn ni muharram èyí tó jẹ́ haram bẹ́ẹ̀ ni àwọn kéré ṣe haram ni mi gbọdọ̀ dé díẹ̀ ẹtí bá rẹ̀ sí wọn ni wàhùwà wàlúùlù àwùjá wàlnàbàt wàlnàzàbír kùnìhà wàlúù wàtọ̀kùr wàlmàdàbà wàlrìbàt wọn ni wànàhùwìhà gbogbo àwọn tó kàkà lẹ́yìn gbogbo àwọn gájẹ́tì nǹkan wọn ni ìdá ń sẹ́ni ìdá fi kí gbẹ́ni ẹ̀dí wa ìdá fi irin tó wọn fi lura wọn wọn ní gbogbo ẹ̀ pátápátá wọn ní òlàlá kọ̀kọ́ wọn ní haram ni wọn ní wàmán àdáàmà sí máa àhá ẹni tó bá wá dún ní máa ń tẹpẹlẹ pé ní máa sábà gbọ́nù ní máa gbọ́ ní gbogbo gbà wọn ní rúdà ṣàhàdà tó á da ẹ̀ àdéjọ́ jẹ́ nínú ìlànà tába wẹlẹ mẹlẹ ní méjì wa abẹ mẹlẹ ní wa tó bá jáde lẹlẹ ní á jẹ ìrẹ padà ìwọ tó ebe ìlú gbogbo ẹ̀ bá ń pẹ̀lú kára rẹ̀ ànígbàgbọ́ tó ìwé lẹ́yìn wọ́n á sọ̀rọ̀ nípa ibi tó ti jẹ́ nùbà ẹ̀wọ̀n kaba ibi tó ti ní ẹ̀tọ́ tí islam ti yọ kalẹ̀ fún wa pé ìyẹn lè dégé ìyẹn lè lu ìlú ń bẹ́ wọ́n wá ní ìnáma káyàlá ìyẹn tó kò fi hì sá ibi tó ti lẹ́tọ̀ yìí náà àwọn obìnrin náà dégé àwọn obìnrin ni wọ́n máa ń máa ń lù níbi ìgbéyàwó títọ́bí títọ́bí tìǹkà tó wọ́n ní àwọn tẹ̀sán wa ni wọ́n máa lu alimọ̀kadìyẹ́tò àwọn ọkùnrin tí àwọn ọmọ yóò mẹ́rin ẹ̀jẹ̀ alimọ̀kadìyẹ́tò alimọ̀kadìyẹ́tò náà èyí nà àwọn tí ò tọkùnrin ẹ̀rọ ọkùnrin tọkùnrin lóde àwọn onílù lóde kọ́dọ̀ obìnrin ti ń kọrin àwọn onílù ọkùnrin ẹ̀kọ́ náà ti obìnrin náà alimọ̀kadìyẹ́tò àwọn obìnrin bí ọkùnrin bí obìnrin tí wọ́n sọkùnrin sáà ẹtì báyìí wọ́n yẹ sọ́kùnrin sọ àwọn sọ́kùnrin àwọn náà lẹ́yìn tó tẹ̀lé kí wọ́n máa lù lù ẹtì báyìí wọ́n ní kọ̀mí lọ́sọ̀rọ̀ ìyá àdìdì yìí tabati wa lọ́nà ìdí ńlù àti ńlù ọmọ ńlù ńlù mọ́lọ́ ńlù dúkù ńlù gbogbo ẹ̀ ńlù bàdírì ńlù àwọn ìlú yìí wọ́n ní ní wọ́n ní sàṣàbù ìdìbò sá oṣooṣẹ́ni oṣù ọ̀bìnrin rẹ̀ ló obìnrin obìnrin rẹ̀ ló obìnrin oṣooṣi obìnrin àgbẹ̀gbẹ̀ àti sọ̀rọ̀ àwọn ọ̀sán láti àìsàn àti sọ̀rọ̀ àti sọ̀rọ̀ بالرجال بالنساء من الرجال والمتشابهات بالرجال من النساء anabi ni ọlọ́ọ̀bà àdìgbọ́lá tó tẹ́lẹ̀ lé ọkùnrin tí máa ń tẹ́lẹ̀ obìnrin àtòbìnrin tó nàbà tẹ́lẹ̀ tó nàbà tẹ́lẹ̀ ọkùnrin tó àwọn dada àti àbóbìnrin ní máa ń ṣe obìnrin náà ọkọ̀ọ̀kùnrin máa ń ṣe kó obìnrin ọlọ́run dá obìnrin máa ń ṣe àbóbìnrin wọ́n yọ̀ dá rẹ̀ fún ẹ̀sìn tó máa ń ṣe ọkùnrin náà máa wá sí ìbìnrin tó náà nìjà kejì rẹ̀ bí kó nìyọ̀ máa wá gbádá ẹ̀dí wa ọmọ náà wọ́n máa wá gbádá bí kọ́kùnrin ó lù ú tòwúrọ̀ àwọn tó bá yẹn ti bí kọ́kọ́ ló di wọn òkúta àwọn ọlọ́ọ̀bà lè gbẹ̀lẹ́ wọn tó kíkó sẹ́bi ní àgbà àwọn tí máa tí máa ṣe irú nǹkan báyìí so eléyìí òun náà ní ọ̀rọ̀ àwọn al-madhahib al so ibi tó bá wọn gbà wọn yà sí lẹ́yìn ọ̀sán bá ti sọ pé kí ọlọ́ọ̀bà lè gbọ́dá wí kí lànàbí sọ̀rọ̀ àwọn ọ̀sán sọ kí làwọn àbí àyẹ̀mí àwọn tó tẹ̀lé wọn tí wọ́n gbọ́ ọ̀rọ̀ ìgbà àwọn àbí sọ̀rọ̀ àwọn àbí sọ̀rọ̀ kí làwọn náà sọ̀rọ̀ àwọn àbá àmúdà mẹ́rin ẹ̀ kí wàá làwọn náà pẹ̀lú yẹ àgbẹ̀ ìfẹ́nìkan tó ní ìgbà tó bí jì wọn wípé orin gbígbọ́ orin kíkọ àwọn ọmọ orin gbígbọ́ orin kíkọ àwọn ọmọ nígbẹ̀yìn ọlọ́wọ́ afárá yìí sọ̀tọ̀ yìí wàá sọ̀rọ̀ wá olùfẹ́ fi kásẹ̀ ọ̀rọ̀ náà lẹ̀ nínú kíláàsì pẹ̀lú ìdí àtàkùn làkàn mímọ̀kọ́ ilé ìṣẹ̀fà. فهني تمر المكان والتصفية والبناء بالآلات التي يقصد آه، بالآلات المحرمة التي يصد القلوب عن القرآن ويجعلها عاصمة على الجسور والاجتهاد وهو قرآن الشيطان. وني بما تجد بما قوني أبيض فيني على ما تصبر ويعطيها ما بين المكان إدبان إلى كل لتر ما بما يجد èdè àgbẹ̀ lómi ti olóhùn dání àwọn máa fẹ́ lójú wọn máa fi wọn máa fi báyìí èdè bá fi bá kàkà náà ni èdè bá fi wàláyé bá kàkà náà ni nítorí pé sáǹtì náà ní sáǹtì jáde ìdí ń fi kí lugi ń gbé sáǹtì jáde náà ni kòmí lè máa bá ń tẹ̀ pọ̀ mu ìdí ń fi kí lu awọ ń gbé sáǹtì jáde náà ni wọn náà tó ń pàtẹ́wọ́ tó fi ti gbé sáà jáde náà ni wọ́n tó gbé ẹnu rẹ̀ gbẹ́ lórí ṣe tí wọ́n á fi ṣe ìlú tí wọ́n á bá wọn ló kọ́ bákan náà ni kéèyàn máa wá gbọ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí nínú àwọn nǹkan tó jẹ́ pé nǹkan àrọ́ tó àbá ní kéèyàn máa gbọ́ ẹ́ tó wọ́n ní wẹ̀yẹ̀ àlùhá àti fàdá alàlùfẹ́ tó àwọn kan tó jẹ pé ṣé ẹ fẹ́ kọ ọdún yóò wá jẹ́ kí o ti kí ni kí ọmọ ìjọba ọmọ àgbàlá yóò dúró sí tòbí bá ń bọ́ọ̀lù nídìí wọ́n máa ròyìn obìnrin níbi orin wọ́n máa sọ tí ò da wọ́n máa sọ àwọn nǹkan tó pamọ́ ní ma ara obìnrin wọ́n máa kọ́ lórí máa ròyìn ọkùnrin máa ròyìn obìnrin máa ròyìn gbogbo àwọn àwọn nǹkan tí máa yẹn lára obìnrin níbi orin bí tí ń yóò wá máa tú ọkùnrin yóò máa tú ara yóò máa yóò máa ọkùnrin yóò gbogbo àwọn ẹgbẹ́ rí mu kùránì tó ṣe ìtọ́ wọn ní kùránì tó ṣùgbọ́n nù ọlọ́ọ̀bá ní gbọ́dá sọ kùránì tiẹ̀ kalẹ̀ kó bá ti kíni kó bá fi lè máa fọ̀ wá má kó fọ̀ ọ̀nà wá má ká máa gba aládàá bẹ́ẹ̀ ká tó yẹ ká fi láti jẹ náà ìdáni náà wá sọ kùránì jẹ náà kalẹ̀ kó bá fi máa dọ̀tí ọ̀nà ọ̀nà bá fi lè pẹ́ta kí wàá mú fi lè wà á ọ̀nà kí wàá bá fi rí náà yìí tó bá fi ọ̀gbìn ọ̀rọ̀ lọ́wọ́ bá ti gbọ́ láàrin Qur'an tí a bá ti ń gbọ́ ẹ ọkọ̀ ọmọ balẹ̀ ọkọ̀ ọmọ tutù ẹ àmọ́ ọ̀rọ̀ orin náà sọ yìí ti gbogbo ní pátápátá ní sọ gbogbo ní pátápátá ẹ bọ́lá àfa ní kọ́ ẹ àfa rẹ̀ ti ń kọ́ òtí tó fẹ́ kàn wá o àwọn àfa náà sọ pé haram èyí àwọn àfa náà ni wọ́n á kọ́ ẹ̀sì wa ní àwọn àfa ni wọ́n á kọ́ ni wọ́n lórí bí ìyàwó wọn kọ́ ẹ àwọn àfa ni wọn táwọn náà kọ́ ẹgbẹ́ sọ̀rọ̀ àbáwá sọ́yà tó ń yé yá wọ́n ní dáa àdáwó lu dínà tó wọlé lu àlùmọ̀ yìí ọ̀nà tó dínà ló gbà wọlé ẹ̀dínwá lu àlùmọ̀ yìí ẹ̀dínwó fẹ́ onímọ̀ òní wàlìjáàrí wàlìjáàrí wàlìjáàrí àyẹ̀tọ́ fẹ́ àyẹ̀lá àfọ̀ ní tẹ̀síbá àbá tó súnmọ́ lọ àbọ̀ nábìlà àmọ́ náà ìmọ̀ta ní tòmọ́ tẹ́tẹ́ kọ́ rẹ̀ sí àwọn méjì jù wọn lọ́dọ̀ àwọn méjì náà ti dínàgbà wọlé fún kálí fàyà nínú àlẹ́ ìgbà wọn ìgbà tẹ̀wọ́ pé ayé ti kíní kan tẹ̀wọ́ pé àwọn kíní kan gbogbo náà wọlé yìí ti ibi tá a dẹ̀wò ti wọlé sí wa lọ. sọ àbáwọ̀ ètò nínú àbáwọ̀ ètò ọkọ yìí wọ́n ní kùránì ṣètọ́n kùránì ti ṣètọ́nì olórí wọlé hijabu kẹfì gàgà tó tíìkì ni gàgà tó tíìkì ẹ ánì rahman ọbẹ̀ dí gàgà wa ọbẹ̀ búlọ̀kù wa ọbẹ̀ tó kádọ́ dọ̀lọ́ ọba àdìjọ́lá wàhí arúgbó tó lè wá wọ́n ní orí tẹ́lẹ̀ yìí lókè tó lè àfa àwọn onímọ̀ọ́ta àlùwà àwọn tó máa ń ṣe kóòdì jọ̀bọ̀ ọkùnrin àti obìnrin bára wọn ti pọ̀ ọkùnrin àti obìnrin bára wọn ti zina àti zina kò sẹ́ni tí ó máa ṣe é máa níbi zina tẹ̀ ẹ́ ti bá wọn inú inú ọ̀rọ̀ rẹ̀ arago nǹkan tó wà nínú èròjà iṣẹ́ tí wọ́n nù wọ̀bí yìí yàrá rẹ̀ àṣìkò ìfàṣẹ wọ́n ní pẹ̀lú orin yìí òun náà ní àṣìkò ẹni tí ń jẹ ẹ̀rọ obìnrin tó jẹ́ kò kí pẹ̀lú orin òun náà yóò fi àtìwé mu rẹ̀ látara pé kí ni ibi orin tẹ́lẹ̀ bá ń gbórí ẹ̀ yóò ní orin lọ́ọ̀bù ló ń gbọ́ bí ṣe ń gbórí lọ́ọ̀bù ní ìsìn yóò mọ bí àwọn kan ti lẹ́mìí ẹ̀ eléyìí gbórí lọ́ọ̀bù eléyìí gbórí lọ́ọ̀bù yóò mọ bí àwọn abùkàn tí wọ́n lẹ́mìí láti pé tó bá padà yá ẹwà rí púpọ̀ àwọn ṣẹ́gi ni wọ́n padà wá máa jọ ṣe àṣepọ̀ tí ò da ṣíṣe ṣe ṣẹ̀ríà Islam tí ò para tí ò para mọ́ àbáwá ẹ̀ wọ́n ní wọ́ọ̀rọ̀ yìí wọ́n ní hasanahu laha makaran wọ́n ní ṣètọ́n ó wá ṣe ní ọ̀ṣọ́ àwọn èyí tó ṣe lọ́sọ̀ fáwọn èèyàn makaran léṣe wọn kò sì bá ní ìjọba fáwọn ní ó léṣe wọn kò ó lọ ó ti ń tà wọn ni ẹ̀sán ni àwọn nígbà tó bá ti rìn ọ́n ti pé òun ẹ̀rọ ara yóò yá ara rẹ̀ yá sí yá mi ẹ̀ta ẹ̀ bá ti bá ti bá ti bá ti pé ìjọba bá ti bá bá ti gbọ́ ẹgbẹ́ àwọn ìmúra àwọn ẹgbẹ́ olóhùn ti tẹ́ àtàwọn wà ní sínú ti wá di pé àwọn olóhùn àwọn ti ọwọ́ ó ti wá di pé wọn akọ́ mílíọ̀tì gbàpọ̀ mọ́tẹ́ wọn ni ẹ bá dé bá mi tàlú ẹ tẹ̀ ẹ lómi gan ẹ lé omi ìjọ náà mi ẹ lé lómi ní ta kí ni ba ẹ iná ló kọlẹ̀ ilé àwọn àti ẹsẹ̀ góòlù yóò tún gbé sí kàná láti ta gbogbo àdúgbò ẹ̀ nígbà tó wọn kọ́ tó àbáwá yìí lọkọ yìí wọn ní sùtáàní wá sókè ní ó ṣe lọsọ fún wa ó fi tàn wá wàháwá ilé ìhà àṣùbà àlùbá àbúrà alákòóso ó ní wọn ṣe wá yìí fún wọn sùtáàní fún wọn ní wá yìí àwọn òbí bíi ti sùtáàní wá mú wá fún wa láti fi sábà fi lò bá ilé ìjà ló lọ kọkọ bí lẹsùn wà yà fún àwọn táwọn sọ yìí wọn wá gba wá yìí sùtáàní wọn gbà wọlé wọ látara tí wọ́n gba owó wọlé wọ́n fàyè gba orí wá yìí tó bá nìfi tó tó sẹ́ni tí wọ́n tán gba wọlé kí wọ́n á lọ sẹ̀lẹ̀ tí wọ́n wọ̀ sákàdà ọkàn wọn wá di kíni ìsákàdà ti àjùrò yìí kúrò àyànnà bá àjùrọ̀ ọwọ́ àti pé wọ́n yẹ kúrò àjùrò ní. kúrò àná ìlú ilẹ̀ yóò lù sí ìdókòwò èsì báyìí bá dé yóò àmúra òun kà kúrò àjùrò àkúrà kúrò àjùrò ẹlòmíì ni wọn gan yóò máa ma tọ́ nínú ọmọ àwọn dáadáa wọn fi òní máa wẹ̀ láwàá nǹkan tó lọ́wọ́ bá àlùkò ọlá bá ṣe lẹ́tọ̀ọ́ fún ọ kó ló ṣe lẹ́tọ̀ọ́ lẹ́yìn àwẹ̀ tí ò lẹ́tọ̀ọ́ náà àwẹ̀ ẹ má fi oyin kọ́lẹ̀ ló fi ti àwọn náà ó lè ní kí omi má má dàgbé nínú àwẹ̀ làwọn ọmọ ti ẹgbẹ́ mọ́tò ọdún nínú àwẹ̀ làwọn ẹ dàgbé títà ìbá jẹ́ àlọ́ tó mọ́tò rẹ rẹ títà ìbá lọ tó fẹ́ bá ti jáde nínú àwẹ̀ wọ́n ti kánibà wọ́n ti kíni náà wọ́n ti gbé àwọn olùkọ́ máa kọ́ ni àwọn yóò kọ́ àwọn lọ sílé ọdún kó kọ́ àwọn lọ báàgì àmì òní ẹ̀wá níbi náà ẹ̀yìn abẹ́sẹ̀ ayẹyẹ ọdún fún àwọn ọmọ orí náà wọ́n máa kọ́ ni. sùgbúrú àwọn ọ̀gá yìí ìdáni fẹ́ lò láti kíni láti fi kábà fi mú alukur'an kábà fi máa yẹ kur'an lónìí kájìnà sí alukur'an sọlágbára di eléyìí sọ̀rọ̀ kálọ̀ lè má ipe ẹ̀sìn Islam ẹ̀ ẹ̀ alìsílám ṣé àdínú yóò fún Islam dẹ́rì wọn wàlá ìrọ̀rùn ni ìrọ̀rùn ni kurani ọlọ́ba àti ìjọba fi rọrùn wa ọlọ́kọ̀dé ẹ̀sán náà kurani ti kìí fàájì tẹ́kì ó ti ní ọ̀rùn wa ó fi ká àwọn kékeré nìsín ẹ bá sọ àwọn kékeré pẹ́pẹ́ nìsín ọ̀yá máa ka kurani ní ká lọ́wọ́ bó ti máa yóò máa ká nítorí kọ́lọ́ba àti ìjọba ti ní ọ̀rùn wa àmọ́ ti dá nífẹ̀ẹ́ sọ tọ́lọ́ba àti ìjọba ti ní ọ̀rùn ó fẹ́ sọ di nira fún wa afáwọn abdullahi bin sọlọ di ọlọ́wọ́ àná ó ní àsìkò táwọn wà ní ó ní

ọmọdún méje ọmọdún mẹ́wàá ní àgbàrá nìkẹ́ rí ẹ̀rọ àgbàlagbà náà tí ó wà àti wàá lùsí bẹ́ẹ̀ nìkọ́ láàyè ó wá dé níbi ó wá dé nira so àbíká tàfaradà lágbèmí láti kéjì kíní o òbí bàbá ọlọ́run bá dìgbà ló bí ọ ilé rẹ ní wọ́n ń pè mílíkì wọ́kọ́ lóra wá ló lọ ọ̀rọ̀ kò dáa àmọ́ ìyàwó rẹ kóló wá sí ìyàwó rẹ ní máa ń o so oníkápá lórí ilé bí ìyàwó rẹ bá ra jíjí orin wá kó kán òṣìṣe ló fi mú pé òun ọ̀dún tèrè máa ń lé oníkápá lérí tí ó kálukú bá wá bójú tó lè rẹ̀ báwọn tí wọ́n ní kápá lórí àwọn rẹ̀ àti ìyàwó rẹ̀ tẹ́lẹ̀ iná ní kápá gbogbo àwọn sáà ń kọ́ nu nígbà tí wọ́n bá ti ta àwọn tí wọ́n ti lè yàrá mọ́ wọ́n mọ̀ títẹ́ ó wá tẹ́mi dé wọn ní kọ́ mọ́ nígbà tí wọ́n rẹ̀ àwọn ìgbà ti pẹ́ yàrá tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ń jọ nígbà tó ń jẹ bẹ̀rẹ̀ orin ẹ mélòó wọn rí ta bẹ́ẹ̀ àwọn ẹni tí olórin òun ti mọ̀ pé àwọn ah, wọ́n ra bọ́dún bá ń bọ̀ báyìí tó lórí ọdún tó gbé jáde tó bá yá ní ẹlòmíì oṣù mẹ́ta mẹ́ta ẹlòmíì ọ̀sẹ̀ tó máa ń bọ̀ ní jáde ọdún ti pààrọ̀ yẹn rà wọ́n sì ń bọ̀ tó tó kálukú bá ti sọ ilé rẹ̀ tó sì bójú tó lé rẹ̀ tó eléyìí ló jẹ́ kí gbogbo aburú yìí kó dínkù ní àwùjọ wa abẹ́lẹ́ ọba àdìgbọ́lá àtàtà gbọ́ yìí ọlọ́ba àdìgbọ́lá tó wúlò sẹ́ni tó sọ ó jẹ́ wúlò fún gbogbo àtàgbọ́ ó jẹ́ kó sáǹfààní fún wa láyé kó sáǹfààní fún ó máa ń fi wá ní eléyìí kún alágídí yọ wá gbé ẹ wọn kan sọ wá wọn kan sọ wá gbọ́ àbá wò ní tẹ̀lé ọlọ́run tó wá lé àwọn tó máa sọ pé kí ni tẹ̀lé yoo wa wà àtọ̀ àná àgbọ̀ àti kí ni àti tẹ̀lé ana agbo ati ki ni ti tele انه ولي ذلك والقادر عليه وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك